الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيره أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون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 ẹni tọ́nà ọba láti bá máa jẹ́ kẹrẹ fún gbogbo wa aláwọ̀bá ní kí ànábì wa o àti àwọn àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà máa tọ́ kẹ pẹ̀lú ní òtítọ́ ní a mú àwọn ẹ̀rí wá ti ń tọ́ka sí pé ààrùn ààrẹ kankan a ti ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gba ọ̀pọ̀lọpọ̀ oògùn lára àwọn onímímà ni àti ọ̀nà tí wọ́n tú sí ní ìlọ́hùn bó ti ẹ̀jẹ̀ pé alágbàwí àwọn àfà ìlàwà o àti ìtò ẹ̀yìn níjọmọ̀ kéwú sí àwọn àfà ìbèlè kí wọ́n mọ̀ pé báyá bá hàn alágbàwí wọn ò ní wá bó ni làkẹ́yọ̀ wà bó ni kílárí inú kéwú tí a fi sọ wípé àwọn aláyànjú ọ̀rọ̀ wọn in tí ó sọ kalẹ̀ òun náà la fẹ́ jọ máa rọ́ fúnra wa padà báyìí nam àkọ́kọ́ ọ̀rọ̀ yìí àwọn àfáà a bá wù lọ dáadáa tá bá wù a rí i pé gbóná ń bẹnu ọ̀rọ̀ yìí iṣẹ́ ń bẹnu ẹ̀ ó ń ṣe ọlọ́run ní àrùn ìran ó ń ṣe ọlọ́run tó wípé ẹ má kó ní tí bá ń má èyí tí bá ní ààrẹ kọlu àwọn nǹkan tẹ́ ẹ̀kọ́ kan torí èyí tí nǹkan tó yí wọnú ti àkọ́kọ́ àrẹ́bì wọ́n lọ jẹun pẹ̀lú ológodò ó tún jọba ológodò kọ́ ọ bó ṣe họ fún kìnìún bákan náà ó ṣe ń sọ pé ẹ̀ tó sọ́ra o bẹ́ẹ̀ bá rẹ̀ ń tógòdò mú ẹ má máa pọ̀ o àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń bẹ́nu ẹ̀ ìṣẹ́ ń bẹ́nu ẹ̀ ìjẹun pẹ̀lú ni eme ni àrẹ́bì sallallahu alaihi wasallam náà tọ́lọ rẹ̀ ń sẹ́yì ọgbẹ́ tinú tòde ó ti mọ̀ pé gbogbo tó ń sọ fún wa yìí bákan náà kọ́ ló ń ṣe dẹ́ẹ̀mí wa bákan náà kọ́ ni yóò ṣe rí ìdíjókò ń bẹ̀ àti ìròrí ẹnì kọ̀ọ̀kan wa àti bí mẹ́ẹ̀nì òǹkàlùkù ṣe tó àti bó ṣe pọ̀ tó àwọn ni ajẹ́pẹ́ tó ìfidẹnilọ́rùn nítorí kíni torí pé tí ó kojú ọ̀rọ̀ tó dojú ọ̀rọ̀ yẹn kọ nígbà ń sọ àwọn tí mẹ́ni wọn tí ibi tó ti ṣe níṣẹ́ táwọn èèyàn sì rí ọ ọmọ jẹun pẹ̀lú ẹni tó kan gbẹ̀rẹ̀ rẹ̀ kejì àwọn tí to tiẹ̀ tó dé ògòǹgó pátá òní ajẹ́ wípé ẹ ń bá mú ti ìní súnmọ́ ẹni ààrẹ bá ń ṣe káàrí ọmọ bá a ṣe ní asọ́bà olọ́tẹ̀lẹ̀ irú ta ni ẹ ti fi nǹkan bomú lásìkò yìí irú ta ni ẹni tí ń fi ọṣẹ fọwọ́ títún sanitize ọwọ́ rẹ̀ tí èyí ṣe tẹ̀mítọ́ ẹ̀sẹ̀ sàlùwàlà tán o nítorí pé ìbáṣẹ̀ sàlùwàlà tán nìsín tó tún fọṣẹ fọwọ́ èwo la fẹ́ múnú méjèèjì ọ̀fẹ́sẹ̀ sallallahu alaihi wasallam sí wa ojú kejì òní pé èyí kó lè máa jẹ́sìn liman kana qawiyyal yaqin fẹ́ni tó bá jẹ́ wípé ìtàn sínú ọlọ́run rẹ̀ ní agbára nítorí wípé òun lọ tán sínú ọlọ́run tó fi gbà wípé innal ashya'a kullaha la ta'thira laha illa bi muqtada iradatillahi subhanahu wa ta'ala kò sí nǹkan kan tó lè fi rẹ̀ ṣe tó bá tọ́pọ̀ tí èsì kéke ọlọ́ni wà máa ń bí bọ́ọ̀rí náà bí i min ahadin illa bí idnillah tẹ́ máwọn àlìjẹ̀nù tẹ́ máwọn uh, alágbígbá oní ogun kẹ́nìkankan ni kò sí nǹkan tí ẹ lè fi ṣe yín àfi tọ́lọ̀ ń bá fẹ́ fi ṣe yín tẹ́lẹ̀ tí wọn ò sì bọ́ ń pa pé wọ́n jìyà pé wọ́n jẹ́ onísábàbí níbi àlámàrí ìpè nǹkan máa ń ṣẹlẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n ànábì tí wá ṣe wá lóore tọ́pọ̀ jẹ́mọ́ ẹni tó bá rí wípé ìmánì ìhun òko tó sì jẹ́ pé irú wa bẹ́ẹ̀ la pọ̀ dáadáa àkóse ní rí bẹ́ẹ̀ èèyàn wà láwùjọ ẹnìkan kẹsàn ah kí nínú báyìí ah tanso bá a ṣe wà pẹ̀lú bí ìsúnmọ́rọ̀ wa ṣe rí àwọn kan sì mọ̀ so ẹnìkan òṣìṣó ẹlòmíì ń bẹ lọ́wọ́ bá a ṣe ń fetí kọ́ kòrónàfàírọ̀sì tó bá yìí láàrin ohun àtọ́lọ́ rẹ̀ pé ah orí mọ̀ mi kò rí <laughs> fún síta ẹlòmíì etí lásán lè kọ tọ́bẹ̀ sílẹ̀ méjì lera ìwọ ló ń ṣiṣẹ́ níbi tí in tó lè fihàn mú tó lè fihàn mú yìí in tẹ́lòmíì ti rò sí rẹ̀ lọ́wọ́ ṣé lẹ́yìn òun lẹ́mọ̀ wá sọ fún pé ilé òfin jẹ́ pé tọ́bẹ̀ jẹ́ wípé ojú kẹlà nẹ́bì fún wa ni ah, àṣírí ìbàtú pọ̀ àti àfáwa àtọmọkí àti gbọ́wàsì àtẹ́ntíṣẹ́wàsì àṣírí ìbàtú tí èsì kéke àwambọ̀ orí wípé à ń sọ ìntànsọ yìí àwọn àfáà ni ẹni tánà bí sọ wípé ẹran fún ológbòdò ológbòdò gẹ́gẹ́ àdébì tó fi ṣe láàánú onílọ́nà wo torí gbogbo ẹni títí ẹ̀ bá ti jẹ́ ààbọ̀ láwùjọ tí ò sì ní òdùnnú bẹ́ẹ̀ kù sí wà ní òdùnnú kí n ka gbọ́gbọ́ kèé sẹ́kẹ̀wé èèyàn orí òun pẹ̀lú báwọn torí ìbànújẹ́ rí ọmọ ẹlẹ́kún tó bá bàrẹ̀ yòókù tẹ́ǹta pẹ́ńpẹ́ń tẹ́ǹta pẹ́ńpẹ́ń tẹ́ǹta pẹ́ńpẹ́ń olóòwò sì ẹ̀rẹ́ sá fún ní àrẹ́bí ìjọ oyè wa wípé kẹ́ ẹ sá fún nítorí kẹ́ ẹ máa kó ìnira bá nínú ara ẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ pé ọlọ́run ò sí àṣetì ní báyìí kọ́mọ́ máa dá ara rẹ̀ rí àwa ń bọ̀. fadarul ilmi iqimisuna ilal qur'ani turshiduna. sẹ́yìn gbogbo òbí ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rìn lára ìlànà gbòógì tí ọmọ institute of quranic memorization and islam Islamic Studies ITNIS ìyànà Bódìjà ọjọ́ express road Ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀tù Sheikh Sulaiman Muhammad Awal Abdulbiyaya àwọn ìpinnu tá a ti ya mọ́kálẹ̀ Quran memorization ní Al-Quran Arabic Studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kó Western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four máa rí tàfíìsì Quran ló ń pe gbogbo òbí pé ẹ wá fún àwọn ọmọ yìí dolóríire.

kọfẹ́ gbà fún olójú ìta kọ̀kọ́ àwọn òní afẹ́ mọ́pa sójú kan àwọn tí afẹ́ mọ́pa sójú ìta kọ̀kọ́ tí ó pé ah ó ti fọ́kàn mí o yéé ẹgbà mí o ah ìlọ bí jẹ́ tí èèyàn fi ń rò wípé kóhùn distance ìyàwó òun ṣùgbọ́n tó kù sí yàrá wọn tí wọ́n fẹ́ distance yàrá wọn batrumu ni ọwọ́ ń sun batrumu láti gba kòrónà ti ṣẹlẹ̀ iṣẹ́ tó ju kòrónà lọ ò lè kó láti ibi pẹ́mi ẹ̀ṣẹ̀ nínú kó ṣe ká láti gba dìísìn kọ̀bà ìwé lọ kọ̀sùmọ́yàwó rẹ̀ kọ̀fọ́kọ́ mẹ́ tí ọjọ́ ọmọ rẹ̀ wọlé pé à kí ní ìwọ̀n ọmọdé o ti ń o travel ni iyì ìlàfẹ́ parẹ́pù wa wípé kí ló dé a ti gbàgbé pé sánmọ̀ ni wọ́n ti yin ni yin wọ́n ní umaru sápadà tẹ́ wá lọ sápadà yìí ẹ̀rí padà wà wá o gangan fún rẹ̀ àrùbọ̀ pípadà tí umaru padà ah umaru padà kábàámọ̀ rẹ̀ mọ́ ní lẹ ti rí ẹ̀rí pé umaru kábàámọ̀ rẹ̀ kí ló lọ́dẹ̀ kábàámọ̀ sọ́sẹ̀ mi ẹgbẹ́ ní ká máa rẹ̀ kápẹ́ mọ́ni rẹ̀ ní ọba gbé afẹ́ fàyọ pé umaru ẹnu tí rẹ̀ ara àwọn tí wọ́n tẹ́ pátápátá sínú ọlọ́run pé ó ní jitu umar hina kọdìmà mọ́ wá bá bàbá mi tọ́jọ́ umaru nígbà tó dé láti ṣáàmù yẹn fọwọ́jẹ́ tí ó kọ́ ìlànà fi ìhìbá ìhì mọ́ bá rí níbi ìrìnlábẹ̀ kanopi kan mọ́ wá dáhùn pé ah, bá mi mọ̀rẹ́ fantabọ́tù hù fi bílì ìlìkìbá mọ́ wá ń retí ẹ̀ pé ah, bá mi gbọ́ tí ń sọ báyìí nígbà òdi pé òun kátàrí ah, umaru ni eh allahumma gufirili mi n sarugọ ọlọ́run ọba mi o eh pípadà tí mo padà ń jọ sí ẹrù ń bà mí sáìwà tẹ́nu rẹ ni láti sárúgù pé mò ń sá fútọ̀ ọ̀run nù ah, yìí ti wọ sáfútọ̀ ọ̀run nù ọlọ́run forí jì mí pípadà tí mo padà láti bẹ̀ àwọn àfáwà fẹ́ fèsì kí ló lè mú umaru máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tí èsì ọyapa àti ànábì torí pórí kan múnú ojú méjèèjì tó bá ti ẹ̀ lọ rẹ̀ jẹ́ pé ojú pẹ́rù ń bà náà ni aṣọ pé súnà náà ni tó jẹ́ wípé ẹ̀rù ọ̀bá bà kìnnì tọ́fà a jẹ́ pé ẹ̀rù ọ̀bá umaru o umaru tánú Allah umaru liman gọ́lọ̀bà alẹ́ ìtàwákùl fẹ́n tó jẹ́ pé ìtẹ̀nú ọlọ́run rẹ̀ ó dópin bẹ́ẹ̀ sì ni wàlí sirọ́f anú rúksọ̀ kéyàn sì túnmọ̀ wọ̀bẹ̀ náà mà ìdẹ̀kùn ní ìdẹ́wọ́ ni látọ̀dọ̀ ọlọ́run tó ní kànáàbì kọ́ wa máa ṣàlàyé fún wa ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ mi ó ní jẹ́ pé in tó mú umaru máa kábàámà ni pé ọ kọ̀rọ̀ tùlẹ̀ amúrin muhimmin nínú àlàmẹ́rí ọ̀rọ̀ mùsùlùmí èmi sì rẹ̀ kọ̀dùwà sọ́tù ìlà kúrúbìlì báládì alimakusudi ìlú tí mo sì ń lọ mo ti súnmọ́ pé sọ̀rọ̀ jáàtù mọ́ wá padà ń bẹ̀ pẹ̀ládùrù mùsùlùmí tí mo kó lẹ́yìn bẹ́ẹ̀ sì ni tí ìbá sì dáa jù ni àmì òkímà bìlìkúrúbì nínú ìbáradì makusudi mo sì lè mọ̀ wọ sáàmù ní ṣe sáàmù lọ́wà mo lè dúró nírú sárùgù náà tàbí nínú ìtọ́fọ́tọ́ asúnmọ́ ibẹ̀ yẹn títí títí tó fi jẹ́ pé ìdàrútẹ́fà tọ̀rún tó bá di wípé tọ̀rún ìbá lọ adìkọlù ilé ìhá máa sí ìwọ̀ sáàmù wà ákọ́bí hajjatali musulmi máa sí gbọ̀búkà tẹ́ẹ̀sìn tó gbẹ̀mẹ̀wá ilé ìlú wà nù tó padà mọ́rù máa kábàámà bẹ́ẹ̀ sì ni yóò rí bẹ́ẹ̀ nítorí pé ẹ̀gbà wá padà wá wípé ọ̀pẹ̀ sí ìgbà tí umaru tó kú òní sárúgùn yẹn farutafa àtọ̀rún lọ́lọ́run sì ká tọ̀rún kú òní àwa lè sọ pé ẹ̀rí ń olóde tí gbọ́ Umaru pé kí ni òsìwà pẹ́ pọ̀ o ní bá sọ pé kí ni ìtì tán bọ́n ọ́ kí ni ìwùlẹ̀ wà dúró ń tòsí gan náà gan kò sí aburú ní ibi àlámẹ́rì ìfún mi ìyí jẹ́ ọ̀rọ̀ nípa Umar bin Khattab radiyallahu ta'ala anhu èyí tí ó tó wá antori kizeri ibn aslam anabi ó Umaru ń sọ́njọ́ Allahumma ọlọ́wọ́ bá mi ò ìnà nẹ́sà kọ̀dìnà halloumi salasan àwọn èèyàn bùn lẹ́bùn mẹ́ta kan tí mo sì tọ́sí kankan bẹ̀ nígbà tí wọ́n wà mẹ́ka ó ní záàmù anni ìfàrọ́tù mi tọ̀ọ̀rùn àwọn èèyàn lọ rèé sọ káàkì pé èmi ẹjọ́ àwọn náà nú ìbí wọn náà náà fún ìgbò kò rí bẹ́ẹ̀ wọ ọlọ́run bá mi o ọlọ́run sì jẹ́ ẹlẹ́rìí Umar bin Khattab radiyallahu ta'ala nàrọ̀dọ̀ ìdán ajẹ́ wípé anábì sọ̀rọ̀ fọ́nà gan tó ní àgbọ̀dọ̀ wọ̀lú tí nǹkan ìbá wà ń bá ní í sọ pẹ̀lú pé ń ṣe wá rẹ́jẹ́rẹ́jẹ́ ń tọ́lọ̀ ń dá a mọ́ wa là béèyàn bá wọ ọbẹ̀ gan èèyàn ṣẹlẹ́sẹ̀ tó bá jẹ́ wípé lórí pé èyí tọ́lọ̀ bá ní òkùnkùn séèyàn òní ó séèyàn ọ̀rọ̀ tá à ń sọ yìí

ọgbà mísírọ̀ lọ fọkẹ́tàbà ilé ìwòmọ̀rọ̀ òmísìr àwọn tí wọ́n jẹ́ aláṣẹ mùsùlùmí ní mísírọ̀ ǹjọ́ náà wọ́n ní à ẹfẹ́ wa kò ń tòótọ́ láti lè bá banilé àwọn ọ̀tàdínà ẹ anàtọ̀ọ́nà kọ̀dì wọ́kọ̀ à ìgbóná bẹ́ẹ̀ bí báyìí ikú ọ̀wọ̀wọ̀ ọm bẹ́ẹ̀ bí yóò fàkọ́ọ̀l ọba sọ fún ẹ pé ẹ̀sìn mo ti dàníyàn mo ti ní òkè ọlọ́ni wàtọ̀rún bó ṣe gbòòrò làbá kò rojú ẹ̀ náà ìbọ́lọ̀ sọ pé ìkẹ́lọ́ ti ṣe àdéhùn fún wa fàdàkọ́lá fàlákìyà tọ́ anan fi ìjàbọ̀ àti sọ́mà sẹ̀límà báwo ìbọ́lọ́ azùbẹ́rù wọ mísúra o kọ́dà ní mísúra ń papà wọ́n tó padà ta ní ọfà pẹ̀lú ọkọjá ń bẹ̀ o ní pé kí wọ́n gúnyàn ní nǹkan tọ̀rùrù tó wí ìgbóná náà ń bẹ̀ tún kọjá ń ni ó o láàrin tó tún kù fi kú eléyìí wọ́n ní bẹ́ẹ̀ bá yẹjú ti rú lóru ẹjẹ́ abọ́ síbi ti mọ̀hádùbùnú jábàlì ṣé ẹ̀gbọ́n tó wí ni nkari amur ibn as máa kọ̀ fún amur ibn as nígbà tí ẹjọ́ wà ní ṣáàmù ọba kí ni mọ̀hádùbùnú jábàlì kí ni ń kọ̀ fún ẹjá fẹ́ lọ síbi ìtẹ̀kẹ́kẹ́rẹ́ tọ́sẹ̀ láàrin wọn kí lọ́sẹ̀ láàrin méjèèjì o ní wípé antorika fáwọn zúrí wọn ni asọ́ọ̀bà nas tọ̀ọ̀rùn bilijabiya tọ̀ọ̀rùn ìgbóná ọ̀sẹ̀ nijabiya fakọ́ọ̀mà abrubun as abrubun as tọ̀jẹ́ sọ̀hábíyùn jalil ọba dìde ní bàbá rẹ̀ sọ̀rọ̀ ní pé tafarọ́kù àn tafarọ́kù àn distance ara yóò ẹnìkan mọ́ fọwọ́ kẹni kéjì ó ẹmọ́ bọ́ra yín lọ́wọ́ sàbílẹ̀ nìsí ìsọ́wọ́n fàúwà ṣe'un kọ́dí àǹkẹ́rọ̀ wà léyìn ghayruhu min àṣẹ́bẹ̀ sàrásílám bẹ́yàn bá rí lẹ́rì a rí nú àwọn sàbẹ́ tí wọ́n padà sí o nítorí kíni níbẹ̀ náà nínú ọ̀rọ̀ náà mu'adh bin jabal kọ́mọlì سميت رسول الله صلى الله عليه وسلم يقول èmi fetí mi gbọ́ tánà bí n sọ wípé huwa rahmatun li hadil umma gbogbo tí wọ́n bá ń pè ní ìrìnàjà kàlẹ́ àrùn ẹ ń bá bá lọ tí ọ̀pá kankan pọ̀ mọ́ lọ́run tọ́jọ́ mùsùlùmí rẹ̀ gbogbo tó rí ọkàn bẹ́ẹ̀ náà nira in tí ọkàn mọ́ lò nira nù tí ìbọnù kí ọlọ́run tọ́ba dọ̀run tọ́ba wa rí bẹ́ẹ̀ kó lè dán lójú mọ́ tẹ́nu tí wọ́n gbọ́dọ̀ nàbí ni allahumma ọlọ́wọ́ bá mi o udkur ma'adan fi man dhakartahu fi hadhihi rahma tọ́ ọba jẹ́ wípé ìgbóná àjàkálẹ̀ àrùn ìkẹ́ ló pè fáàmì nàbí tí mo sì gbà nàbí ìgbọ́ jẹ́ nípìn náà kẹun ta ní sọ̀rọ̀ Mu'adh bin Jabal famata Mu'adh radiyallahu ta'ala nàrọ̀ ba'da dhalika fi Ta'un Amwas kọ̀ pẹ́ sígbà yẹn òun ni tọ̀rùnù tí Umaru padà fún táǹsálẹ̀ ìjọ sí ní Ṣáàmù ó ní Mu'adh bin Jabal ìlọ padà bá lọ. bákan náà Abdullah bin ara àwọn tí ànábì sallallahu alaihi wasallama tó kọ́lẹ̀kọ́ ni sàbẹ̀ẹ́rẹ́ ẹni rẹ̀ kí ló náà sọ kódà irú ìṣẹ̀lẹ̀ báyìí náà ti ṣẹlẹ̀ rí tó jẹ́ ọ̀rọ̀ ìgbóná yìí tó jọ̀rọ̀ ikú ọ̀wọ̀wọ́ yìí ee eh, abúlé masudi ní huwa fitnatun alalimokin ẹni ọba kúkú gbéjẹ́ tó jókòó kálù wàhálà lọ́rùn tiẹ̀ náà wọ́n orí coronavirus lọ́ba orí kú ọ̀wọ̀wọ̀ lọ́ọ́ àdọ́gbẹ́ kó jáde wọ́n wá bèèrè pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀fẹ́ yá máa ó ní ẹ̀sìn wọn farabalẹ̀ àmàlìfàárù sẹ́rẹ̀ ń tọ́sà lọ fàyàkùrù sẹ́mọ̀ pé tí ọ̀rọ̀ máa sọ tọ́sà lọ pé fàrọ́rù tu fànàjà òtu mọ sá lọ hmm, <laughs> nígbà jẹ́ lọ kára wọn kàlù ní ìsìn sẹ́mi náà ń kú wọ́n èmi ti wà ń bí ní ìsìn wà náà ò ní ó ní fìtínẹ́sì ni wọ́n jẹ́ fún torí pé ọlọ́run kọ́ pé ọyọ òun mọ́ wà á mọ̀lì ẹ ń bá dúró kàlù tí nǹkan bẹ́ẹ̀ ṣe fàyẹ̀kùn yìí tó lọ́wọ́ sọ pé àkọ́mtù kì í ọ̀rẹ́ mi sálọ níjòrì kì í ti sálọ àkọ́mtù èmi náà lọ dúró mbẹ́ nísìn kì í ti sọ fàhàláktù ikú ló ti dẹ́yìn o ọ̀dẹ̀ yìí ọmọ mi ẹgbọ́n rẹ̀ sí lẹ́nu ọ̀rọ̀ tó wà lọ́rọ̀ náà wípé ebó lọ ń fẹ́ sọ pé wò ó kù mbẹ́ olójẹ́ kórìbà ń fọ afáwa ibn Mas'ud ọwọ́ adá wípé wàkádàbà jẹ̀níà ẹ̀sọ́ náà wọ́n ẹ̀jì pé òpùrọ́ ni ẹn tó sálọ tó rò pé lòun ti là ẹ̀pọ̀ pùrọ́ ni ẹn tó wà ń bẹ́ẹ̀ tó rò pé ló ń fi kú ẹ̀pọ̀ kùrọ̀ ni wọ́n ní kí lọ́tí ẹ̀pa òní fárọ̀ máa ń lamìyẹ̀jí ajaluhu gbogbo ògbà wà lábá ti ṣẹlẹ̀ ẹni tí wọ́n pa ọlọ́run ọ̀bà tí ìdè lórí ọ̀rọ̀ ọtí ẹ̀ òun náà lẹ́ni tí ó là èmi mo fojú mi rí báyìí tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi lọ́kànnú àwọn ìlú inú gbogbo ẹbí rẹ̀ wáńdò wọ́n ti wá sọ pé wọ́n fi ambulance ìjọba wọ́n fi gbédé bí ògbó wọ́n ti dé báyìí ní wọ́n bá ń dò òun kàlùkù bá mú ìbọn lápò ní bá ń ta ókè inú wọ́n fi ń dò ọ̀kan àwọn tí wọ́n jẹ́ fámìlì rẹ̀ out of ìdùnnú àfi làw ní bàbá ṣèṣì bá ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ fún kòrónà ó sì ṣe wẹ́ẹ́kẹ́ sẹ́nu ọ̀nà ìmọ̀lọ́lọ́run kèése tí ọba lọ́nu yóò sì kù ní táìmù yẹn ó lóun fi hàn wá gédégédé ìntà ń sọ yìí à ń sọ láti lè bá a kílíà rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa wípé èèmọ̀mọ̀sílọ́lọ́ àwọn ọba yìí subhanahu wa ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmánì ni èmi tí mò ń sọ náà ti dàbí pé àbá àfa ntẹnumọ̀ ntẹnumọ̀ jù ń sọ pé mo lè kó omi gbóná o ń pé mo lè gbá wáyà aná mu o ń pé mo lè fi transformer sí o ṣùgbọ́n ẹjẹ́ ń parí ẹ̀ pẹ̀lú tọ̀ kékeré àdébùsùn lẹ́mọ̀ kọjá lọ́jọ́ kan wọn àti wúdúwúdà lọ́ba rí kéèjì tí wọ́n ṣe lẹ̀ odúdú àlè uh, ọ̀gá ìbílẹ̀ àṣà ń sọlé ìfọ́ èmi tí wọ́n máa sọ tó mi bá wà nù ilẹ̀ kọ́dà kọjá bíi máìlì one million yìí sọ pé tá ń travel gba ibi tó mi wà ní ọ̀gá báwo àdìgbà ló wà máa gbé nǹkan ibi ni ẹ̀jẹ̀ wọn máa gbé sẹ́mi wá ní irú ilé wa gbé ọpẹ́ sí gbàǹdíẹ̀ làbí sọ̀rọ̀ máa ń kọjá lọ́jọ́ kan lọ́ba kan húdúdú àná kejì húdúdú ọgbà gbọ́dọ̀ tó ni ọlọ́gà ẹ̀jẹ̀ máa ń sọ nǹkan mẹ́ta ìdájá àlẹ́kọ́dárù àmìyà lè bá sọ́rù wọ́bà tọ́lá lè hádárù ìdájá alìkọ́dà in sí ọlọ́run ọba in tí mo pè púpọ̀ fẹ́ ṣe tọ́ba ti dé báyìí àmìyà lè bá sọ́rù ọlọ́run máa ń fọ́jú inú ẹ̀dá ni kí tọ́lọ́run lè bá a ṣe lórí rẹ̀ wà bá tọ́lá lè hádárù mọ mara sán ìmara sán yọ parẹ́ tẹ́nu èèyàn kí tọ́lọ́run fi jáde sànú wa o kan oṣù rẹ o ń sọ eléyìí ọlọ́run ní fi àbúrò ìkan wà kò ní fi kẹ́ ẹnìkọ̀kan gbogbo ibi tó sì wà náà yọ̀ọ́ bá ní sẹ́mọ́ bẹ́ẹ̀ wassalamu alaikum